fẹ́ béèrè nǹkan kan ní nípa tó rú mi lójú nípa ẹ̀sìn ni. tí èèyàn bá jí fún tahajud tó ń ṣe tó ṣe àlùalá kí àlùalá ìjà bíi ẹ̀mẹ́ta tó ṣàwá kí tahajud yẹn tán tí àsìkò irun ṣubú fífi wọlé bá ń bẹ̀ ṣó lè fi àlùalá mẹ́ta yẹn kí ṣubú yẹn àbí àlùalá tó ti ṣe tìbí yẹn ṣó lè fi kí ṣubú yẹn àbó máa ṣàlùalá mi. táwa lọ́ọ̀bà tí ì dáa yóò fi kí sùn wí. jálẹ̀ mẹ́ta. ìbájà lẹ́mẹ́ta. tọmọ sí lẹ́yìn ẹlẹ́mẹ́ta yẹn kò ní ṣàlù aláàmì mọ́. rárá o yóò máa ṣe lọ ni o. kò sẹ́ẹ̀rì pé kò ní ṣàlù aláàmì mọ́ o yóò máa ṣe lọ ni o. òun ló mọ tó jẹ tí fi ń sọ o. ẹ ṣeun